tí ó ní àwọn agbìn lára tí ó wá ṣe kan tó máa ní wá lára ní islamu encourage wa kama yawon ní nǹkan so àwọn tọ́lọ̀ bá ròyìn bẹ̀ lára nǹkan tó tún bẹ lára wọn ni pé yamna'un al-ma'ruf àwọn nǹkan àǹfààní tó lè wúlò fáwọn èèyàn bí igbá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ń yá káwọ̀ yẹra àǹfààní àwọn láwùjọ sòkò jẹ́ bí yóò ṣe jẹ́ wallahu a'lam. náà kó tó di pé agbálẹ̀ kẹta ìbéèrè àwọn obìnrin méjì wà mí ìkọ́nù béèrè yẹn wọ́n ní pé ìjáàbè wọ́n ṣe bí dáàni. ó sì tó ń jẹ́ ìjáàbè tàbá ṣe ìjáàbè a máa ṣe sìrìwálde náà a ṣe lihyabe àti sírùngbọ̀n a ṣe ti dé irùngbọ̀n náà a ṣe sọ̀lát day siam day zakat day ó gbá wọn kẹwàá imọ́nsá aláwọ̀ ẹni ṣùtọ́n pàǹtí ni so bídíà ní irú nǹkan báyìí kò sí nǹkan tí ó jọmọ́ bẹ́ẹ̀ ẹ̀ afẹ́kà yẹn fi mọ́ ń pa ìjáàbù ni bí ó lẹ máa ṣe táwọn yẹn máa fi mọ́ ń pa sọ̀lá so ó gbá wọn kẹwàá àwọn tí wọ́n gbèrú nǹkan báyìí wá àwọn tó ṣe pé kákóra wa jọ ní orúkọ ẹgbẹ́ ó wà mọ́ important sí wọn ju kákó àwọn ní al-aqidatu sahiha àwọn náà sábà máa ń ní kàkún fún àwọn nǹkan báyìí bẹ́ẹ̀ ni kákó àwọn èèyàn ní àdìẹ ọkàn tó yanjú tó yàn yẹ kó jẹ́ wa ló yẹ kó jẹ́ ń tá gbajúmọ̀ kò ń ṣe إليه تشبها الكفار لكن شيرون كذلك كما بكي إشان والله وحي نعم السلام عليكم السلام

ọ̀pọ̀lọpọ̀ Nam alhamdulillah, wassalatu wassalamu ala rasulillah wa ba'd. Ah, Jazakallahu khairan. Ah, lórí ìbéèrè yẹn ni, àwọn tó jẹ́ ìmúra obìnrin, anábíwa Muhammad sallallahu alaihi wasallam ti fọ́ sí wẹ́wẹ́ fún wa. Ó fọ́ sí wẹ́wẹ́ tí n tó fọ́ sí wẹ́wẹ́ yìí tó bá fi lè pé nínú ìmúra obìnrin, ó ti fùfí lè ẹ̀ntẹ́ kó fùfí náà èyí tí wọ́n pè ní cape tí wọ́n ní cape hijab ó ní tí wọ́n ìborí yóò bo ọrùn náà ó lè bo ìgbáyà wọn kó wálẹ̀ díẹ̀ so yẹ wọ́n pè ní cape hijab so ṣé ìmúra ayẹ ìmúra tó correct ni ìmúra tí kò correct ni torí pé obìnrin ó gbọ́dọ̀ wọ aṣọ tí ò ní describe shape ẹ̀ in terms of thickness àti in terms of uh, bagginess aṣọ obìnrin gbọ́dọ̀ baggy àti kó wà free lára kò gbọ́dọ̀ jẹ́ pé aṣọ tí ó máa lẹ̀ máa ra tóbìnrin bá rán aṣọ nísìnyí tó yẹ pé aṣọ yẹn fún un tí ó jẹ́ ká máa rá wọn features rẹ̀ báyìí ní tàn rẹ̀ ṣe tóbi sí báyìí ní ìbàdí ṣe tóbi sí àti rẹ́ẹ̀bẹ̀ lọ obìnrin ò tí ìran aṣọ tí Islam ní kó rán ṣùgbọ́n tó bá rán aṣọ tí ó fẹ̀ dáadáa tó ṣe pé aṣọ ẹ̀lẹ̀ balẹ̀ dáadáa ó fùfìlì tí ẹ̀sìn ní ká fùfìlì ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń lo cape ìjàbù yìí ni àárí wípé àwọn features ara wọn ló wọn wà described ilẹ̀ gẹ́gẹ́ ní concentration wà ilẹ̀ gẹ́gẹ́ níbi tí ìṣù wà gẹ́gẹ́ náà kí obìnrin kí ó wọ irú aṣọ yìí táwọn obìnrin wa mímọ̀ ń wọ̀ tí wọ́n ràn ti apá bọ̀ ti gbogbo ẹ̀ kó ṣọ̀nà yẹn ìtọ́jọ́ ọ̀rọ̀ yẹn ni pé ó gbọ́dọ̀ dá nǹkan bo ara rẹ̀ yíò lójọ́ ọ̀rọ̀ yẹn ìyẹn lójọ́ ọ̀rọ̀ yẹn ni so tó bá wá ṣe ní ṣe aṣọ tó ń tọwọ́ bọ̀ ó tún fi dáa sí tí ò bá ti lẹ̀ má rẹ̀ torí pẹ́lú mi condition Islam so aṣọ tó fẹ́ wọ̀ aṣọ ìgbọ̀ngàn free so ìdúrà fi ṣe jìlbáàbù lè lórí ní ìyẹn àbọ̀rọ̀ jẹ́ nǹkan tí ó free ṣe tó jẹ́ condition láàgbìyànjú àti bójútó ó rẹ̀ ní ìpele méjì ni ìkan jẹ́ bí skẹ́ẹ̀tì ó wá gbé nílé lórí tí yẹn débi ìbàdí ẹ̀ wálẹ̀ díẹ̀ tó fi wá di odidi mo rò pé tó fi jẹ́ gidi bá láìsí tí ó bá ti lẹ̀ máa rẹ̀ ó rán ní tó gbéwọ́ látókè tó dé sálẹ̀ tí ó bá ti lẹ̀ máa rẹ̀ bá láìsí ṣèyí tó jẹ́ kókó gan-an òun ni pé aṣọ tó wọ̀ gbọ́dọ̀ describe shape ẹ̀ kò gbọ́dọ̀ jẹ́ see-through tẹ́gbọ́n táwọn ìyàwó wọn a máa rí àwọ̀ rẹ̀ kò gbọ́dọ̀ jẹ́ skin tight ìdí ṣe pé yóò lẹ̀ máa rẹ̀ kò gbọ́dọ̀ wà perfumed tó kò gbọ́rọ̀ jáṣọ táwọn ọkùnrin máa ń wọ̀ ní ó wọ̀ níwájú àwọn èèyàn tí ó máa lọ gbọ́rọ̀ jáṣọ àwọn kèfèrí gbogbo àwọn ọmọdébù yìí tó gbọ́rọ̀ pé níbi aṣọ obìnrin ni kò gbọ́rọ̀ jẹ́ nǹkan tí ó balẹ̀ kò gbọ́rọ̀ jẹ́ nǹkan tí ó balẹ̀ sọ táwọn ọmọdébù yìí àbá ti pé ìtẹ́sìn fẹ́ náà nìyẹn so bọ̀ tí sì kó kí a bákan ṣe gbọ́dọ̀ máa ráṣọ ẹ̀yàn gbọ́dọ̀ rẹ̀ tó máa ran wọn gbíwọ̀ látorí wọn fapá sí ẹ̀sìn òsọ̀ yìí ṣùgbọ́n tó bá ran báhùn náà ní ṣóṣà gbogbogbò rẹ̀ so ká àti fulfill the condition wallahu a'lam ìbéèrè ṣódá kí a máa ka almasurọ́tì ní àárọ̀ àbí lálẹ́ wẹ ìbéèrè yẹn ni ó nídi explanation tó bá ṣe pé ń tẹ́yìn ẹgbà lérò pẹ̀lú almasurọ́tì ó ní àwọn àzkárù tí anábúwa Muhammad sallallahu alaihi wasallam tó recommend á ní bẹ́ẹ̀ ni ó dá gan kí èyí tí yíó ká nígbà tó bá jí èyí tí ó ká nígbà tó bá kírun àsùbá tán èyí tí ó ká ní ìrọ̀lẹ́ èyí tí ó ká ní anytime náà ilé ìmọ̀ èyí tí ẹ̀rí wá Muhammad sallallahu alaihi wasallam àwọn tó bẹ́ẹ̀ kò àwọn kọ̀ọ̀kan lẹ́rìí ń bẹ ṣùgbọ́n ọ̀gọ̀rọ̀ mi ń bẹ ní àwọn kan tó ń bẹ ń bẹ tí ó lẹ́rìí sọ ní Sheikh Al-Albani rahimahullahu ta'ala ìgbà tí èèyàn kan ní pé ṣe ṣe tàkíkù al-maturati tàbí ìsìnkẹ́gbẹ̀ tàkíkù ní pé àwọn àdìsí tó eh, wọ́n ní kò tí táwọn fẹ́ ṣe tàkíkù ń bẹ́ torí pé táwọn bá láwọn ṣe é nìyí àwọn kẹ́mìnà tó kó kàn gbélẹ̀ rọ ní ti káka ìzáṣíjú láti l'árdù ní ìpòlà náà ti sọ ipé ẹ̀ka ìzáṣíjú na ma ti rí àwọn kó inú na ma ti tẹ́lẹ̀ sánàbí ní kẹ́ẹ̀ka ewé káwọn ẹ̀rọ ọ̀ka sáwọn àwọn kan wáyé wà ń bẹ̀ tó pọ̀ bẹ́ẹ̀ ní táwọn bá ṣe ní àti ní wọ́n padà bínú ni lórí torí pé nígbà tí wọ́n fẹ́ destroy ìwé yẹn ní ṣe padà rí lójú wọn ni so ló fi jẹ́ pé alma aforot tó bá ṣe gún tẹ́yìn ẹgbà lérò pẹ̀lú ẹ̀ làwọn nǹkan tó rí látọ̀dọ̀ anábì a ní nǹkan tó dáa gan ni ṣùgbọ́n wáyé pé ìtẹ́ pọ́pùlà tó yẹ ti àtàǹbá náà nìyí èyí òun kò ṣe èyí tí àwọn tùkàn nínú ẹ̀ tó ní ẹ̀rí sọ̀láwà rẹ̀ kọ́mọ̀ká kọ́mọ̀ká kọ́ká isul muslim instead now number four say number four no I do number four now kọ́sọ̀rọ̀ kò sí number four lẹ́mọ̀ number five okay. nǹkan tó bá bẹ̀rẹ̀ kan yẹn nípa ọ̀rọ̀ ṣèjáàbù yẹn ṣé kàtígóró bídà àlàmà kàtí ni àbẹ́ṣẹ. náà mi ní àti a ní nǹkan tí èèyàn bá fi ṣe ìjọsìn tó gbà pé tó ń ṣe yìí o tó ń gbé kalẹ̀ nǹkan yìí òun ni wọ́n á pè ní kíni ó lè jọ́rọ̀ ẹnu ó lè jáde ni àánì ni. ṣùgbọ́n tó ṣe wípé òkè ó lè wò pé ilé òun wọ̀ ọ́ bẹ́ẹ̀ so a ṣèdájọ́ lórí appearance ẹ̀ pé bó ṣe múra yìí o eléyìí o máa fi à iṣẹ́ ìṣẹ̀lẹ̀ sọ̀rọ̀ mi ẹni tí ó wá ní sí kó mọ bàbá ìlápẹ̀jú èsì òun fi ń súnmọ́ lọ́wọ́ ni a ní irú yẹn bídíà ni ẹni tó gbà yí pé kó ń pe ìyá wa Aisha lápẹ̀jú èsì lónìí jìnnà ó dá bìlí fóun tí súnmọ́ lọ́n pẹ̀lú tó ń sọ ẹ̀ ni a ní bíbí àbílí àmọ̀ká fíra ni torí pé ìtòlójú súnmọ́ lọ́n yìí nǹkan tí èèyàn súnmọ́ lọ́n wà pẹ̀lú ẹ̀ ni ṣe wọ́n pé èèyàn mọ́ súnmọ́ lọ́n pẹ̀lú ìfẹ́ kíni èsì àwọn ansọ́r gẹ́gẹ́ bí tánàbísọ̀ látàrí tó sọ pé hubbul ansọ́r ní ẹ̀lú iman kí a nífẹ́ àwọn minel iman ara imani ni bẹ́ẹ̀ ni ìkóyìnra àwọn àǹsọ́rì ní minel kúfùrù lára ṣe kìfìrí pẹ̀lú ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ni sọ́ni tí ó bá ń bú àwọn tàbí sí tàbí yunan lẹ́ni tí ó fi torí pé àwọn tó ń bú àwọn tọ́lọ̀ ọba yìí ni wọ́n òun á lóun bú òun fi súnmọ́ lọ́n fọwọ́ kàfí torí pé ó ń gbọ́ ọ̀rọ̀ lọ́wọ́ bá dànù ṣe wọ́n nísìn nǹkan láàrin sàábé méjì wọ́n wá táwọn síra wọn ní iṣẹ́ ìpínlẹ̀ ìdìbò lẹ́yìn nìyẹn kò ń ṣe èébú tó gbàgbọ́ òun fi súnmọ́ lọ fi so eléyìí a máa ṣẹlẹ̀ láàrin àwọn àfá àtàfà mùsùlùmí fún mùsùlùmí a ní disagreement láàrin ara wa àájá alápẹjúwe ìyẹn nǹkan yóò lè ṣe àfẹ́kù ẹni yóò máa ṣẹlẹ̀ so ọ̀rọ̀ ìjáàbù ní ẹ̀ndọ́wọ́ pókè owó kéèpù lòun máa mọ́ lò ní òun rẹ̀ fi ṣe kí òun fi súnmọ́ lọ́wọ́ bó ń ṣe lò á ní bídí àdélé yìí tó ń ṣe yìí o lè súnmọ́ lọ́wọ́ bá pẹ̀lú bó ṣe ń lo yìí o lè fẹ́lẹ́ ìsúnmọ́ lọ́wọ́ ṣọ́gẹ́bí tí mo sọ ọ̀rọ̀ fulfillment of the conditions yẹ gangan ní kókó àwọn míì ń bẹ láwọn ọ̀lẹ̀ lárúbáwá yóò rán aṣọ tó máa tóbi dáadáa a wá fi ìtàpè ní kéèkù yẹn sí sẹ́pẹ̀ ìyẹn náà tẹ́ bá tún rí lára ẹ̀ ó máa tún tóbi náà tó àwọn àfáà lè mọ́tàkù torí pé tó yẹ kó ó ti fùfí lẹ́yìn so kò ṣe pé ogun ààrùn agbéwọ̀ látorí yẹgan kọ́ ni kó jẹ́ kókó ó lè rán látorí kó dé ìsàlẹ̀ kó mọ́ lọ báyẹ̀ kó gbogbo báyẹ̀ ló shoot out yíò bẹ́sẹ̀ mú ó dẹ̀ lè rán ní two pieces ní ìkan Eh, skẹ́ẹ̀tì ìkejì yóò wọlé lórí bẹ́ẹ̀ ni ẹ̀rẹ̀ nírìtì kankan tó wà describe láàrẹ èyí ń bá súnnà mú tó bá wà látòkè nílẹ̀ náà tí ó sì tó wà describe láàrẹ ìyẹn bá súnnà mú so jẹ́ pé ìṣe sí ìtàyìn máa ń ṣe lé pé wọ́wọ́ yìí tó ṣe pé ó bá ẹ̀ látòkè nílẹ̀ ṣùgbọ́n kí ló wọ̀ sínú àwọn nǹkan kí nǹkan ìwọ̀kúwọ̀ lówọ̀ bí pé tó bá lóhun ọ̀rọ̀ agbékiní sókè díẹ̀ kó ń fẹ́ sọ́dá títì gbogbo ẹsẹ̀ rẹ̀ ní wọ́n lẹ́nu ó ti mọ orú ìwọ̀kúwọ̀ tó wọ̀ sábẹ́ ìtí afẹ́wọ̀ sí abẹ́ jìbáàbù yẹn mátà púpọ̀ ó mátà púpọ̀ kó ṣe káwọ̀ so ó lẹ kákọ́kọ́ ní aṣọ tá a máa wọ̀ sáré jì báàbù yẹn àfi tíyàn bá tálíkà ló kù tí orí nǹkan ní tí ó wọ̀ ṣùgbọ́n láṣọ ní tó rọ́jọ́ lè wọ̀ ní ọwá wọ àwọn aṣọ yánmọ́yánmá ọwá gbé jì báàbù yẹn orí bò Thank you. Náà nípa aṣọ ọkùnrin ọkùnrin ìgbọ́rọ̀ wọ aṣọ tó ṣe pé yóò describe ojú abẹ́rẹ̀ àbí ibi tí abẹ́rẹ̀ wá gbòròpá ti gẹ́ẹ̀tì ẹ̀ àyè ibi tí abẹ́ wá wà mẹ́yìn ní torí pé bẹ̀rẹ̀ ní àwọ̀rà òun ní fún ọkùnrin aṣọ tí ó describe láti bí ìdodo wa lọ sí bí itan wa tàbá láàárín tí ó describe ẹ agbọ́rọ̀ jìnà sí wá aṣọ báyìí ó tako ẹ̀sìn ṣùgbọ́n tá a bá wọ aṣọ tó ṣe wípé ó describe òkè bí a bí ẹ̀yìn wa lápèjú ẹ̀sìn ìyẹn àání kò dà tó wà lílé lórí ẹ̀ torí pé òkè ọkùnrin kò ń ṣe òwò òkè ọkùnrin òkè ń ṣe kí ni kò ń ṣe òwò bẹ́ẹ̀ ni ẹsẹ̀ ọkùnrin láti bí erúkún rẹ̀ wálẹ̀ kò ṣe òwò ibi tó jẹ́ òwò náà ni láti bí erúkún lọ sókè lọ síbi ìdodo òòyìn fún aṣọ tó fi gbogbo ẹ̀yẹn gbọ́dọ̀ jẹ́ aṣọ tó ṣe wípé kò ní wà transparent kò rẹ̀ gbọ́dọ̀ jẹ́ aṣọ tí ó lẹ̀ máa ra tòtò wá lóun kò nílẹ̀ mọ́ ara rẹ̀ àti agbègbè rí tán sọ yìí ṣòkẹ́sì ọkùnrin ò lé ní tóbìnrin obìnrin gbogbo ààrẹ látòkèdélẹ̀ ni o lẹ́yìn ojú àti ọmọ ọwọ́ tí ẹnu àwọn àfókù lé lórí ṣùgbọ́n ọkùnrin ibi tó jẹ́ òwò lọ́dọ̀ ti ẹ̀lẹ́ léyìí sọ́gbọ́rọ̀ ṣùgbìyàn láàrin méjèèjì yẹn ṣùgbọ́n tó dáa jù náà ni pé kọkùnrin kó wọ aṣọ tí yóò bókè rẹ̀ náà dáadáa tí ò ní describe òkè eléyìí ni tí ó dáa fún ọkùnrin náà ṣùgbọ́n tábà lẹ́ni tí ó wọrú nǹkan bẹ́ẹ̀ ní tí ó expose òkè rẹ̀ somehow àlèlè lórí irú yẹn wọ́n láwárí. نعم جزاكم الله خيرا شيخ الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله question delivery ó dá lórí àyè eh, tí a ti ń kírun pàtàkì jùlọ ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ tí àbí eh, nǹkan tó wà níta lọ́wọ́ yìí pẹ̀lú eh, òfin ìjọba tó ní ṣe pẹ̀lú kí àwọn èèyàn máa kójọ pọ̀ jù sójú kan tó ní ṣe pẹ̀lú àwọn àyè tí a ti ń kírun so ǹjẹ́ tí a bá rí sí irú mọ́ṣáláṣí tí a wà yìí tí a bá sọ pé bóyá àti máa tó sáfù wá sí ni o a fi máa fi àyè lẹ̀ ní àárín ẹnìkan sí ẹnìkejì so ǹjẹ́ irú mọ́ṣáláṣí bẹ́ẹ̀ ṣàlè sọ pé bóyá pé wọ́n ṣe àṣejù látara wípé wọ́n ṣe tàrásù ní nínú bọ́ṣe jọmọ́ yẹn àbí ṣó tó lẹ́bù wípé bí ká má kírun bẹ̀ ká má bá wọn kíjọ mọ̀ ní àsìkò yẹn àbí ká tún fi kún wípé ká tún máa discourage àwọn èèyàn pé káwọn náà tún kírun ní irú àyè yẹn tó afẹ́ kí ẹ bá ṣe àlàyé ẹ̀kú lè kílẹ̀ rẹ̀ nam alhamdulillahi wassalatu wassalamu ala rasulillahi ba'd a ọ̀rọ̀ irú nǹkan báyìí ọ̀rọ̀ tó ṣe wípé àwọn àfá wọ́n gbéyẹ̀wò láàrin ara wọn tí ẹnkálukú sọ nǹkan tí ó hàn sí arínú àwọn àfá àwọn tó gbà wípé a gbọ́dọ̀ fi àyílẹ̀ láàrin ara wa nígbàtí a bá ń kírun èyí tí a mọ̀ sí àpárá kàfàràkàrà ọ̀tọ̀ ni ká ṣe tẹ́sùyà ti sùfò kí sáfù wa kó dọ́gba sáfù wa lè dọ́gba ṣùgbọ́n kó mọ́ sí àtàrà sù àti kí ara wa má kanra wa tẹ́sùyà ti sùfò lọ́dọ̀ àwọn àfáà wọ́n gbà wípé kò ṣọ́ra yàn èyí tó tẹ̀wọ̀n ò ní pé tẹ̀síwọ́tù sùfóòfù ní ọ̀ràn yẹn ni that's number one torí àwọn ahadith tí ó wà lórí ẹ̀ anábi sallallahu alaihi wasallam ní láti sọ̀wọ́ na sufufakum aw la yukhalifanna Allahu àfi tẹ́ bá fẹ́ kí ọlọ́wọ́n bá kó dojú ara yín èkéèsì ara yín kó dojú ara yín èkéèsì ara yín sọ̀nàbíwá Muhammad sallallahu alaihi wasallam nílò orúgbélóyìn àfikò ṣe pé kí nǹkan ẹjọ́ ọ̀ràn yẹn sọ̀wọ́n àfá àtọ́sọ tó tẹ́sí ẹ̀tù sùfúfò kì í ṣe ọ̀ràn yẹn ọ̀rọ̀ wọn kò lẹ́sẹ̀ bó tẹ̀lé pọ́n àfá àtọ́sọ́pọ̀ ìkejì ní àtàrà sùn ká fara kanra eléyìí náà gọ̀rọ̀ àwọn àfáà gbà pé kò ṣọ̀rọ̀ èèyàn ṣùgbọ́n ara àwọn àfáà tán sọ pé ọ̀ràn èèyàn ni torí pé anábíwá Muhammad sallallahu alaihi wasallam ó pa aláṣẹ wípé wàtàrà ẹ̀fàrà yìí ṣùgbọ́n nǹkan tí ọ̀gọ̀rọ̀ ọdún lórí ẹ̀ wípé kò kìí ṣe ọ̀ràn eléyìí ní ordinary state láńsọ yìí ordinary situation náà tí nǹkan bí àwọn àjàkálẹ̀ kan máa ṣẹlẹ̀ ṣé àwọn pé ọ̀ràn yẹn ni àtàrà sù káfarakara yẹn máa maintain position wọn ara sọ àwọn ò maintain position yẹn mọ́ torí pé kí ni ad-darurat al-ma'dhurat kí lálórí wá tó bá ṣẹlẹ̀ nǹkan tó jẹ́ haram yóò di nǹkan tí ó halal so ká fara kára ní ọ̀rọ̀ ni ṣùgbọ́n àti rí nǹkan tí ó fi hàn wípé báwọn èèyàn bá ń fara kanra yóò jẹ́ kí àrùn àjàkálẹ̀ yìí kó tètè kó tètè máa tàn ẹ̀sìn rẹ̀ ní sọ wípé ẹ máa ṣe nǹkan tí ẹ fi máa para yín nìyí àbí tẹ́ fi máa kó bára yín torí náà wọ́n ní àwọn relaxed position yẹn pending ìgbà tí nǹkan yẹn kásẹ̀ lẹ̀ eléyìí ni position ni èrò ayẹ́tù kìbọ́rùlà náà ní Saudi olóòjẹ́ pé kan lára àwọn àfáàgbà sheik abdulmusin al-abbad al-badr ní ìgbà tí nǹkan ìkọ́kọ́ bẹ̀rẹ̀ tó ń ṣẹlẹ̀ láwọn ilẹ̀ europe tí ó ti dé saudi àwọn èèyàn kan bẹ̀rẹ̀ kan bẹ̀rẹ̀ lọ ọ̀bá so nǹkan yóò tí gbalẹ̀ kan bá rẹ̀ ṣe ń bẹ̀rẹ̀ tí ayati kibarula máa tí wọ́n gbé fatuwa wọn jáde bàbá ní àwọn náà kó ọ̀rọ̀ táwọn sọ tẹ́lẹ̀ àwọn kò jẹ àwọn padà síbi tí àwọn àfáà yòókù wá bàbá yìí ni ọmọ ṣe lẹ́kọ̀ọ́ ní Madina ní mọ́ṣáláṣí ànábì ìgbà míì wọ́n ti ṣó wọn tó ṣe pé àwọn gan kírun tí space dẹwà wọ́n bá wọ́n kírun bẹ́ẹ̀ torí pé wọ́n mọ reason tí wọ́n fi sọ nǹkan tí wọ́n sọ sólé yìí lára ọ̀rọ̀ àwọn àfá àti wọ́n gbà wípé ká ṣe tàrásù ọ̀rọ̀ ẹ̀yẹ̀ ni Sheikh Hassan al-Halabi lára àwọn sílẹ̀ Sheikh al-Albani tí ọlọ́nìká wọn náà jáde láyé látara ìṣẹ̀lẹ̀ COVID-19 ẹni iná fi rinlẹ̀ ìpè mọ́kìf Sheikh al-Albani òun ni pé ká ṣe tàrásù ọ̀rọ̀ ẹ̀yẹ̀ ni mọ́kìf tó náà dẹ̀ mú òun ni pé tàrásù ọ̀rọ̀ ẹ̀yẹ̀ ṣùgbọ́n torí irú nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ní àwọn advice àwọn èèyàn kan distance ara wọn ní níbi irú nǹkan báyìí láti lè fi reduce effect irú báyìí nípa pé káwọn èèyàn máa kó àrùn yìí so ṣùgbọ́n a ṣe ráwọn àfáà kan táwọn gbà wípé ọ̀ràn èèyàn náà ni kí wọ́n ni wọ́n ṣe àwọn ní kò tọ́ ẹgbọ̀rọ̀ ṣe táwọn náà wá ní ẹ̀fà gidi máa ṣe bẹ́ẹ̀ ni wọ́n ní yìí tó fi tẹ́ máa fi separate ara yín tẹ́ ní fara kanra yín ẹ̀dẹ̀kan kú kí òun léngbà ẹ̀ ẹ má sí mọ́ṣáláṣí kẹ́ ṣe irú nǹkan ẹ kírun ní èlé yín torí pé lára àǹfààní òun náà ní kí ni káàkiri wọn jọmọ́ kálẹ̀ kí bó ṣe yẹ káàkiri nìyẹn so tí yorùbá ti wọ́n wọ̀ practicable ní ó túnmọ̀ sí pé wọn jọmọ́ ní mọ́ṣáláṣí òṣọ́rọ̀ ẹ̀ lé lórí ni ẹkírù lè yí ni lára wọn tó sọ lẹ́yìn òun ni sheikh alhajuri lára àwọn túlẹ́ǹtì sheikh mokbel rahimahullah ta'ala àwọn ògbà káfí àyè láàrin ara wa bẹ́ẹ̀ sheikh muhammad ali farkos ní Algeria àwọn náà sọ nǹkan bẹ́ẹ̀ tó jọmọ́ bẹ́ẹ̀ nípa pé ló ni káwọn èèyàn kírun lé so gbé pé máa wá tí wọ́n ṣe láṣẹ máa fi gáàpù lẹ̀ kò yẹ kí ìrun kò lọ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn ni kò ń ṣe nǹkan tí ó le tó bá ẹ̀yìn tàbá sọ pé kí àwọn èèyàn kí wọ́n ṣe kò ń ṣe nǹkan tó le torí wípé obìnrin lápèjúwe ìsìn tàà bá ń kírun pẹ̀lú obìnrin tí ó máa fara dàbí ọkùnrin kírun pẹ̀lú obìnrin tí a máa yọ tó pọ̀ ní àbọ́ máa dátó náà o máa dátó àbí ọkọ àti ìyàwó bẹ́jọ kírun ṣé ìyàwó máa tò sí ẹgbẹ́ rẹ̀ ní àbọ́ máa dátó o o so tó bá fi lè múrò obìnrin yẹn ní ìrùn ní ṣeré àgbékiní yẹn kalẹ̀ fún àti dáàbòbò obìnrin ni tàrásù pàtàkì ń tòótọ́ àbíkásọ pọ́ràn èèyàn ní ṣùgbọ́n ìjọ́ràn èèyàn tó náà ẹ̀sìn ní kóbìnrin dátò lẹ́yìn ọkùnrin ni láti lè protect kíni obìnrin so tí ó bá tó papọ̀ pẹ̀lú èèyàn á jẹ́ obìnrin ẹgbẹ́ rẹ̀ ṣùgbọ́n tí ó bá sáwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ yóò dátò yìí so ó rẹ̀ nírun torí pé necessity ló fa bẹ́ẹ̀ náà nẹni tàbá necessity tó wá fa ti ẹ̀ náà ni láti wé kí ni kó wọ́n para kan ẹni kejì ni yóò nírun torí táwọn àfáà ẹ̀ ń sọ ni pé àníṣọ́ lásán kó lásán látàlẹ̀ mùsàrùdín khalfasọ́f ẹni tí ó ń dáhùn kí lẹ́yìn sáfù kò nírun lára àdísì tí wọ́n lónìí ẹ̀ sọpá ni tí ó tò tí ó fara kẹ́ni kejì ó dà gẹ́gẹ́ bí mò ń fárè nìyí bẹ́ẹ̀ni tó dàrùn kì í só yẹ kó nírun agimẹ́ntì irú àwọn abẹ́yìn ṣe ayé àlàjú rí òmìnir ṣùgbọ́n àbá ń tẹ́pẹ́ yẹn lẹ́fẹ́ sọ ni obìnrin ó ṣe wá nínú tẹ́pọ̀ nìkan ló ni kó tò síbẹ̀ kó mọ́ jọ ẹni kíni kó mọ́ jọ ẹni àwọn ọkùnrin ṣẹ̀rí àdẹ́gbà kó nínú kí ló fà ṣẹ̀rí àbí sọ torí kí ni ó ń kọ̀nsídà àwọn aburú tó lè jáde mẹ́ látara free mixing ẹ̀ pẹ̀lú àwọn ọkùnrin so aburú tó lè jáde pé kí àwọn èèyàn kan fara rora wọn ní àsìkò ìgbà àjàkálẹ̀ àrùn ó wọ́ọ̀sì ju aburú eléyìí torí pé lẹ́yìn nísìnyí is ni pé a sọ pé ọkùnrin ó fara ro òkè ro obìnrin yẹn ìkejì yẹn ni lára nǹkan tó lè sí kákó àrùn yẹn kan rẹ̀ spread ẹ̀ láàrin ara wọn ni kò di nǹkan tó lè níbi sí ikú láàrin àwọn èèyàn so Allahu a'lam yìí tó tẹ̀wọ̀n òun ni pé kò sí nǹkan tí ó burú bẹ́ẹ̀ ṣé pé five and ten ní rahimahullahu ta'ala wọ́n ṣe àwọn àlàyé tó pọ̀ lórí nǹkan tó jọ wọ́n báyìí nísì kákìrù lórí dúró ọ̀ràn yẹn ni ó ṣọ̀ràn yẹn lásán orígun òrùn ni tí necessity bá wá láti má kírun lórí ìdúró gbogbo ká kírun lórí ìjòkó ni ṣe tọba kírun lórí ìjòkó anínú àbá anínú ààrẹ ti gbé orígun oorun kan láti gbé ojú sílẹ̀ ṣùgbọ́n orígun oorun tá gbé jùlẹ̀ ní agbé jùlẹ̀ ní nídọ̀rúra nítorí kí ni necessity kan so eléyìí wọ́n ṣàlàyé lọ́pọ̀lọpọ̀ ààrẹ náà ni ìtòfáfún nífi à ń kí ohun jùmọ́ alápójú ẹni sí kátò sí síwájú ìmọ́mù nǹkan tí ó dá ní kátò síwájú ọ̀tọ̀bá ń kí ohun ṣùgbọ́n tí ó bá sí ààyè mọ́ rárá ń kọ́ àfiwájú ìmọ́mù nìkan kò sáyè lẹ́yìn ìmọ́mù mọ́ kò sáyè lẹ́gbẹ́ kò sáyè lọ́tún kò sáyè lọ́sì àfiwájú sẹ́kẹsẹ́ ìwọ̀n tẹ́mi àwọn onírú ni yóò ṣubú fún ni ó sọ̀rọ̀ ni wọ́n gbà pé kí ni a lè kírun pẹ̀lú social distancing most wọn ni wọ́n gbà àwọn kọ̀ọ̀kẹ́ tí wọ́n gbà ní ọ̀rọ̀ wọn ò fi bẹ́ẹ̀ tẹ̀ wọn so kò jẹ́ bí ó ṣe jẹ́ so ká má fojú wípé ìmọ̀nyí àwọn èèyàn weak tọ́lọ̀mbá lárùn máa mú mi yóò mú mi wá ní kò ní mú mi kò ní mú ni ìyí ò kí ń tó wà based lórí súnnà tí ẹ̀sìn support Umar radiyallahu anhu ìgbà tí ó fẹ́ lọ̀lú Sham ó ní ìlú kan tán pè ní Emowat ìlú yìí ó ń bẹ ní abẹ́ Abu Ubaida al-Jarrah ó ń bẹ ní abẹ́ Abu Ubaida al-Jarrah Umar fẹ́ wọnú bí pẹ̀lú àwọn èèyàn tí wọ́n tẹ̀lé Abu Ubayda al-Jarrah ó wá ṣe kí ni ó jáde wá pàdé umaru ní pé nǹkan báyìí báyìí báyìí tó ń ṣẹlẹ̀ umaru la gbọ́ bára ó ní bẹ́ẹ̀ ni umaru wá bèèrè láwọn tọ́jọ́ wà papọ̀ pé kí lẹ fẹ́ mú wá mọ́ràn ṣe ká padà ni torí pé ìgbóná ó ń bẹ nínú ìlú yìí tó lè ràn àwọn èèyàn ni àwọn kan ní ẹjá padà àwọn kan ní a ah, ẹjá máa lọ ẹjá wọnú rẹ̀ so umaru ó padà mú decision pé kí ni òun fẹ́ padà páwọn òfẹ́ wọnú ibẹ̀ yẹn Abu Ubaida òun wá sọ pé kí ni èpè àṣìlára min qadarillahi àrùbà ilẹ̀ umaru ó fẹ́ sọ fún kádàrà a ó ní ya kò bá dáwó pẹ́lú mi ló sọ̀rọ̀ pé ló ń ṣùsọ jáde lẹ́nu ó ní sọ fún mi tí o bá ní ràǹkúmí ràǹkúmí rẹ̀ ní o wá fẹ́ jẹ́kó kó dájẹ̀ àyè kan koríko tútù tó tútù minimini bẹ́ẹ̀bẹ́ ibi kejì ó gbẹ fúrufúru ni bó ní á da àwọn ràǹkúmí ẹ lọ ṣèlú wàá ogbe furufuru aduwa adalo bi to tutu mini to bo dalo to tutu mini ka daro lo wa lo fi dalo sibe to ba le decide ko fer dalo sibi to gbe furufuru ina ka daro lo wa ba nani so tori na oni firaran min qadarillah ila qadarillah mustafa ka daro lo wa ba kan lo sibi ka daro lo wa ba mi ima ko ye wonu ìlú yìí nísìn tó bá di kọ́ bẹ̀rẹ̀ sí ní kó àrùn ní ó ti onísìn nígbà tí yẹn wù akọ̀ ni ọlọ́wọ́ bò rẹ̀ láàbọ̀ wà lọ́rùn pa gbọ́rọ̀ wọ́ ni èmi tó ti ń sọ eléyìí òun ni Abdurrahman bin Auf radiyallahu anhu òun bá dá sí pé mo gbọ́ pánábì mo gbọ́ tí ànábì sọ yí pé idha waqa'a at-ta'unu bi ardin wa antum biha fala takhruju minha ìlà sẹ̀mí tún bí sọ̀rọ̀ níbi ardi fàlá wà á tún bí àfàlá ìlà sẹ̀mí tún bí tọ̀wọ́ níbi ardi fàlá tẹ́kùlù fi hà tẹ́ bá gbọ́ ipé tọ̀rún ní àjàkálẹ̀ tọ̀rún ó ṣẹlẹ̀ yìí kan fọ́lá tẹ́kùlù ha ẹ má wọnú ẹ̀ wà ìlà wọ́pàá àbí jáde kúrò lẹ́ẹ̀ nísìn ààrẹ pé àwọn kìíní sọ̀rọ̀ ń pa quarantine kíran kwarantini quarantine èyàn kan wọnú ìlú kan nísìn wọ́n á sọ pé kí ní ẹlọ quarantine náà at least wọ́n á sọ ń bomi wọ́n ní kí ó lọ ṣe isolation náà tó wá wọnú kó lọ isolate ara ẹ̀ náà so that kò ní kó àrùn báwọn èèyàn yókù tó ẹ kó lárùn pending gbà tí wọ́n fi wò ó kó kéṣó lárùn àbí ò lárùn tí ò wá lárùn wọ́n ní police papọ̀ máwọn yòókù tó wá ṣe kó márùn ni wọ́n quarantine ẹ̀ so ilé ìyàwó ti ti sọ ti pẹ́ ti pẹ́ ti pẹ́ so nípa àwà ní ìtààmọ̀ tó ń ṣẹlẹ̀ káàkiri tó fọ́n káàkiri àgbáyé ni àwà ní kárí ṣìgájì ẹ̀ tọ́lọ́mbà sọ pé akú akú àsìkò tọ́lọ́mbà láàkú náà la máa kú àṣẹ sọ la máa kú la máa kú ní ká má jẹun la máa kú tó wá rẹ̀ wá ká mọ́ lóògùn tí wọ́n a máa ṣe àwọn nǹkan wọ̀nyí àwọn àṣọ pé a ti ṣe ní tí ó yẹ ká ṣe agbára lọ́lọ́mọba tí wọ́n a ṣe ní tí ó yẹ ká ṣe alágbára lọ́lọ́mọba àwọn tó bá wọn kọ́ kí ní iná rẹ̀ ní irọ́ ló pọ̀ jù bẹ́ẹ̀ gbogbo ẹni tó ń ágìl pé ẹ̀ nímọ́nì ni ẹ̀yẹ́kájọ́ tàwà ká fẹ́ṣẹ́ kánwẹ́ ẹjáṣe gbogbo ẹ̀ tó wá ipá ọ̀yàn kú kí pípé ní ìsìnkò ní the first person tí ó kọ́kọ́ dúró lé òun ni torí pé reality ìsìn ó ti rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun gbọ́rọ̀ ìyẹn ni nísìn ó ti rí ara wọn bó ṣe pọ́n ní ẹ̀kọ́ mímì kankan ìgbà tí ẹ̀kan tó jẹ́ relative wọn kú lápẹjú ẹ̀sìn òní àá ah, kí ni orílò orílò ṣùgbọ́n ká máa dúpẹ́ fún ọlọ́run bá aláwùjọ tá a wà yìí ìpé ọlọ́run ò ní kìkìrí yìí pọ̀ láwùjọ títí wá ní àwọn míì ń bẹ tó ṣe pé à títí dì sí níṣe tí Saudi ní wọ́n lè ṣe káfàrà karambẹ̀ bẹ́ẹ̀ ni ìjọba Saudi ń lùzì àmọye owó ájì tó lọ nísìn àmọye billions of dollars tán lùzì ní billions of dollars ni wọ́n lùzì látara nǹkan tó wà nílẹ̀ yìí ṣé ìjọba kan torí ẹ pé yóò máa máa lose billions of dollars ṣùgbọ́n wọ́n pẹ̀ reality ní kìíní ìkaná àwọn àfá pẹ̀ ní ìjọ kan ni ó ní àbò ah, ní kí lọ́dọ̀ àwọn èèyàn ń kú lọ́dọ̀ àwọn gan o àwọn èèyàn ń kú lọ́dọ̀ àwọn ṣe kì ní yóò àfẹ́tì púpọ̀ ní alhamdulillah ipe díẹ̀ díẹ̀ ní ta kàn gbọ́ sáwà ni àwọn ẹgbẹ́ àgbàdo pa rẹ̀ so túmọ̀ sí nǹkankan amẹ́ríkà àwọn èèyàn ń kú pínpín bẹ́ẹ̀ wọ́n ń kú pínpín britain ní bẹ́ẹ̀ làwọn àwọn èèyàn wá wọn èyí travel lọ́bẹ̀ wọ́n ń wọbẹ̀ ẹ̀ ẹni tó ń ṣe fake resort, ń ṣe fake resort. yóò wọ yóò lọ tó bá dé náà ní ó tún gba fake kìíní ní pé òun ṣe wọ́n ní kó lọ isolate rẹ̀ no isolation nothing bó ṣe ń bọ̀ láti airport náà lájọ́ ń fara núra ní and i believe pé ó kí ah, I àìmúnítì to wá strong gan ẹ máa faranúra lọ tọ́lọ̀ bá ní ogun yí ogun yí islam kọ́ yìí muhammad sallallahu tó páyọ̀ ọlọ́ọ̀lá ju gbogbo wa lọ ó ń ṣe bí àpẹ̀láwọn èèyàn tó ń gbọ́wọ́ wọn ìgbà tó kan ọkùnrin kan tó jẹ́ adẹ́tẹ̀lì ó ní idhab faqad baya'nak òun wọ lọ́wọ́ àti ṣe tó sọ fún pé israel fọ́kọ́ báyà náà anábì ń sọ ń pa dẹ́tẹ̀ ó ní fírra minal majzum kàmá tafirru minal asad tó bá rẹ̀ tí ó ní ẹ̀tẹ̀ lára avoid bó ṣe máa avoid kìnìún sánàbí o máa tó ń sọ ni ṣùgbọ́n anábì kọ́ wa that is in nǹkan àjẹ̀kálẹ̀ àrùn kan ò lè mú ẹ àyàfi kí ni pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ìwọ́ ṣe tó yẹ kó ṣe ó wà ní fọkànbalẹ̀ pé nígbà tí mo ti ṣe tí mo ṣe yìí kò yẹ kí àrùn yẹn mú mi ẹ̀ yìí nǹkan sọ ó lè ṣe tán ní kó ṣe yẹn tó wá ń bẹnu kádà rọrọ̀ bá pé kí ni yóò mú ẹ yóò mú ẹ ṣùgbọ́n wọ́n ṣe ti tiẹ̀ náà ẹ̀rọ ìfisọ́pẹ́ láàdùwà ìyẹ̀kan wá ní àbọ̀tí ní ànábì ìgbà mí a máa rí ràǹkúmí tó ṣe pé ó rẹwà ràǹkúmí ní tó máa ń rìn ní orí yanrìn ní ẹ̀rọ bóyá egbin òun ló sáré lórí yanrìn so ràǹkúmí yìí wà lọ ní ìpapọ̀ mọ́ ràǹkún àwọn ràǹkúmí tó ṣe pé wọ́n ti ní járàbù lára ìyẹn àrùn tá a sọ lẹ́ẹ̀ka tó àrùn tí ó máa affect àwọn ràǹkúmí tí ara wọn fi rí ya nígbà tí yàn ní egbò lára ọgbẹ́ nǹkan kàmọ́ra wọn ẹ̀yìn ó pé ah, àdájíṣẹ́ ni ẹ̀ ń sọ pé eléyìí ló kó ràn àwọn yẹn ló kó ràn tí ò lára tẹ́lẹ̀ anábíwá ní faman aadal tó kọ́ ní kíní àrùn yẹn ta ló kó so ó túmọ̀ sí pé kí ni ọlọ́run lè sọ àrùn kalẹ̀ tó bá sọ kalẹ̀ fáre èèyàn kan àbí sáà ẹranko kan àwọn yóò kó kọ́ntrátẹ̀ látara wọn lọ so ó túnmọ̀ sí pé àwọn kan ò lè dé múyàn ẹ̀là bí ẹ̀zìnlá ẹ̀ àfi pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọba ṣùgbọ́n sì sọ fún wọn pé kí ni múra sí rẹ̀ tó bá ti wá múra sí rẹ̀ pẹ̀lú púpọ̀ ábìlì pé àánú àá ṣe gbogbo precaution kò lè mú wa kò lè ẹ́ àìgbàgbọ́ yẹ́sì nìyẹn

nǹkan tó wá múyàn so ẹni yẹn ni kò ní ẹskíùsì tó wá jẹ ní o so kò jẹ́ oúnjẹ jẹ́ wà láwàá náà ẹ̀dá fún ẹ̀má bẹ̀rẹ̀ ẹ bá táìmù tẹ́ lọ mo náà wọ́n béèrè bí méjì mi báyìí lọ́dọ̀ wọn bẹ̀rẹ̀ àkọ́kọ́ wọ́n ní the kí ni màrà tí ẹ fẹ́ gba àwọn ọkùnrin àti àwọn obìnrin nípa the tó pọ̀ sí náà máa léyìí odidi lẹ́kṣọ̀ ni àbí kí ní sẹ́mínà gan kò ń ṣe lẹ́kṣọ̀ ẹyọ ọ̀kan ọ̀rọ̀ ń pa divorce nǹkan tó yẹ kí àwọn àfá kí wọ́n sọ̀rọ̀ ń pa rẹ̀ gan-an ni torí both sides la ní láti máa wo ẹlòmíì yóò gbogbo blame lórí obìnrin wàrà ọkùnrin náà ló ní lọ́wọ́ ẹlòmí ò gbé gbogbo bléèmù ní orí ọkùnrin wàrà obìnrin náà ní lọ́wọ́ ṣùgbọ́n problem ní pé ọ̀pọ̀lọpọ̀ àwata máa ń dá sí àwọn cases divorce tó gbẹ́ńlẹ̀ àwọn gbọ́ ẹjọ́ both ẹjọ́ side kan la máa ń gbọ́ ìsìlá ká gbọ́ tọkùnrin nìkan ká fi dájọ́ lórí obìnrin àbí gbọ́ tóbìnrin nìkan ká fi dájọ́ lórí ọkùnrin bẹ́ẹ̀ ni kò rí bẹ́ẹ̀ torí lè mọ́ sáwà àvọ́ìdì kí nínú dásúrú àwọn nǹkan bẹ́ẹ̀ àfi tí bá ṣe tán láti gbọ́ both sides ṣùgbọ́n kí ẹ̀kọ́ gbọ́ ti kan nìkan ti látara pé àwọn nǹkan ti gbọ́ ti di kan tán ti fi dájọ́ tán fi take stand ó worsen situation yẹn so nǹkan yìí kò ń ṣe question and answer time, à ń sọ ìdálẹ̀ fi yanjú ẹ̀ ó ní ìdí káwọn èèyàn organize àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ tọ́láàkì ó wọ́n kẹ́ torí kan organize lecture kan ní nǹkan wá ní tọ́láàkì lásẹ̀ discuss a máa ń discuss nìkan àgàn bọ́ a kì ń discuss tọ́láàkì Islam a ń discuss yẹ àbí àti ráwọn tó organize lecture lórí tọ́láàkì ẹ́ ẹ̀tìrí ọláwọn rí bọ́kú common torí pé a mọ́ sọ́sábẹ́ pé kí ni ààfẹ́ túlé ilé jẹ́ ń tú ilé tí wọ́n ń tú lọ́nà tí ó bá tọ́lọ́wọ́ bá mú àmọ́yé ọkùnrin tó ti kọ̀yàwó rẹ̀ lẹ̀ kò ń ṣe pé mẹ́ta tọ́lọ́wọ́ bá sọ pé fàyíntọ̀ lákọ̀ á fàlátẹ̀ṣẹ́lú làwọn bá dùn àtàtẹ̀ kí àzọ́jẹ̀ mẹ́ra ọlọ́ni tó bá tọ̀ lákọ̀ rẹ̀ lẹ̀ kẹta fàlátẹ̀ṣẹ́lú làwọn obìnrin àfikọ́ obìnrin lọ lọ́kọ̀ọ́ míì tó wá lọ́kọ̀ mi kò ṣe pé wọ́n wà jọ tún plan nìkan o ọkọ̀ ẹ̀nà ẹ̀ lẹ́yìn yóò wà sọ pé kí wà pé kí ni ṣáwọn fẹ́ fẹ́ra àwọn òfin ọlọ́run bá lè léyìí ṣùgbọ́n àwọn tá máa ń dá sí ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n gbéra wọn sílé gẹ́gẹ́ bí ti wọn lẹ̀ lẹ́ẹ̀mẹ́ta àwọn pé iná ìnàlá gọ̀fúrú rọ̀hìn ọlọ́ni fàlátàhìlú láwùú hátátàkíyà fàlátàhìlú láwùú bá hátátàkíyà zauyen gaira a wani kí ni ìnàlá gọ̀fúrú rọ̀hìn ẹ kọ̀ntínì ṣẹ́rí pé kí ni a ń dá sí nǹkan tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ wá ń tara abọ́nú ẹ̀ṣẹ̀ obìnrin ní òun yóò fẹ́ nípa ah, ọkọ̀ tó ti kọ̀ nílẹ̀ kọjá ẹ̀mẹ̀wàá tàbá ní káwọn ẹ̀ṣẹ̀ lẹ́yìn ẹlẹ́kẹta ẹni zìnà làmẹ́sì jọ ń ṣe zìnà ni wọ́n jọ ń ṣe lẹ́yìn kíkọ́ lẹ́ẹ̀lẹ́kẹta ẹ̀ so àwọn fáàkì ya ní láti bó olójú fúnra wa so wọ́n ọkùnrin tó lẹ́sọ fún ìyàwó ẹ̀ pé antitolic mo kò ẹlẹ́ wàá rò dáadáa torí pé mọ̀ pé tó bá sọ pé mo kò ẹlẹ́ ní lẹ́yìn ẹlẹ́kẹta yẹn tó bá tún súnmọ́ ò ṣe zìnà ni so yóò jẹ́ ká kọ́ṣọ̀nà ara wa lórí bá ṣe ń pè tọ́lá obìnrin tó ṣe pé òun náà máa ń wà kí wà ṣe pé ìwà tọ́kọ́ èkọ́ lẹ̀ ló ń wù tó bá mọ̀ pé tọ́kọ́ bá ti kọ̀ọ́lẹ̀ ẹlẹ́kẹta nìyí kò séèyàn kan tó lè bẹ ọkọ tí ó gbà yóò ṣe kìíní yóò ṣọwọ́ wù àwọn fásitì ẹ̀ká bólójú fún àwa lélẹ́yìí ṣùgbọ́n àfẹ́dalérú àfẹ́dalérú adẹ̀ ń jẹ òfin ọlọ́wọ́ bá ń pé ń pé tàbára wọn lé dìpù tán bá ń sọ orú àwọn kọwàá tó dáa ṣùgbọ́n àmì iye àwọn àfáà àwọn àfáà tó ń dá sílò àwọn nǹkan báyìí wọ́n dẹ̀ wọ́n sí situation so ló jẹ́ pé nǹkan tá gbọ́rọ̀ farabalẹ̀ wò dáadáa ni ẹjá gbìyànjú bá ṣe ń ṣe lẹ́kṣọ̀ lórí fíkú tọ́lá ẹ̀nìká ẹ máa ṣe lẹ́kṣọ̀ lórí fíkú àtọ̀lá kìnnà kí ń kálukú kó mọ báwọn àṣeṣe kò dákó ṣe pé láàrin àwọn alùsùn náà lórí yóò kà ti kẹrù yóò kà bọ́ta ó lọ náà nìyẹn à ah, ṣe bọ́lọ̀ ṣe sọ nìyẹn ni ó kà kẹrù ẹ náà ó di pé wọ́n ní ìfìmì ṣe mọ́ ìgbàdẹ́wà fi rí bí ó ni ó ti fọkọ̀ mi blame àwọn èèyàn lọ títí bí ó bá kí ń ṣe àwọn àfáà tó yẹ eh, aṣọ lójú àwọn nǹkan wọ̀nyí tí wọ́n ń fọwọ́ ra lórí ṣùgbọ́n àkan mánìjà àwọn kan wọ̀nyí náà nǹkan bàjẹ́ ti mọ́ àmọ́ iye àwọn èèyàn tó ti kọra wọn nára wọn lóríṣiríṣi so kò yẹ bó ṣe jẹ́ ní ṣókí ọláwà àlà. nam last question lele ọ̀dọ́ obìnrin náà ló ti wá wọ́n ní eh, àwọn ọmọ wa ọ̀ràn yẹn ní kí a mú ọ lọ sílé kí ó tó máa kọ́ ọ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn wọ́n wá ní ṣùgbọ́n àwọn yẹn máa ń sọ pé eh, ẹ̀kọ́ ayé náà pé kò wà nẹ́sẹ̀sì fún wọn kí wọ́n nídìí dandan kan nìyẹn lórí wọn àmọ́ kí wọ́n yẹn gangan dandan nìyẹn àlàyé náà ìmọ̀ràn lórí yẹn náà. náà eléyìí ìsọkúsọ ọ̀rọ̀ ni náà ká kọ́ ọmọ ní ẹ̀kọ́ ẹ̀sìn ọ̀ràn yẹn ni then ọ̀rọ̀ ayé náà ní tí wọ́n jẹ́ yẹn láyé ọ̀tẹ̀ ìsìn ọ̀ràn yẹn nìyẹn náà. náà tàwa sọ yìí òkè kán mú ọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tàbá wo àwùjọ wa a sọ wípé ọ̀rọ̀ èèyàn ni àmọ́dẹ̀gbà títà tó wá ń kọ́ wọn náà ni àwùjọ wa a ní ọ̀rọ̀ èèyàn ni ọ̀rọ̀ wípé kò ń ṣe ọ̀rọ̀ èèyàn láwọn mínà bàbá wa ni wọ́n fi kàwé dòní ni wọ́n fi kàwé dòní lọ so yóò wá di pé ìgbà tó wá lọlé kéwú nìkan yóò wà backward ní àwùjọ tó wà kò ní ní impact tó lè contribute sí àwùjọ ẹ̀ a fílẹ̀ fún àwọn kèfèrí kàwọn ṣe lọ a lè lérẹ̀ lárúbọ́ alápẹ̀jú èsì ọ̀rọ̀ à ń kọ́ àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ní English nǹkan kàmọ́ra wọn kò ṣọ̀rọ̀ yàn fáwọn torí pé èdè lárúbáwá wọn ni wọ́n ń lò fi ṣe gbogbo tánbẹ́ bó fẹ́ kọ́ biology lárúbáwá ni ó chemistry lárúbáwá ni ó lò physics lárúbáwá ni ó lò ó lè mọ physics ju ẹni tó fi english kọ́ physics lọ ní báyìí ìkankan mọ́ ń yà mí lẹ́nu ni ọ̀pọ̀lọpọ̀ àwọn àfá àwọn ńláńlá ta máa ń wò ní saudi ìnirú àwọn ni wọ́n pass through primary school secondary school tọ́bẹ̀ kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn sáyẹ́nsì tàwà bí ń ṣàkọ́mí rẹ̀ ẹ̀lùmọ́rò pẹ̀lú àwọn àpáta dákàmà ara ni wọ́n ọ̀pọ̀lọpọ̀ wọ́n kọ́ físíkì wọ́n kọ́ kẹ́mísì wọ́n kọ́ biology wọ́n kọ́ mathematics ṣùgbọ́n èdè wọn náà fi kọ́ èdè tán fi kọ́ èdè lárúbáwá ni bí wọ́n ṣe ń fi èdè àwọn tó colonize ẹ kọ́ ń torí pé gbogbo english ẹni tó bá dé france nísìnyí wà á máa wò bí aláìmọ̀kan bẹ́ẹ̀ ni torí pé french làwọn fi yanjú gbogbo ọ̀rọ̀ títí wọn so english yẹn ni olóbi ṣàkóso wọn bẹ́ẹ̀ english yẹn olóbi ṣàkóso wọn bẹ́ẹ̀ tó bá dé germany ní ti german ni wọ́n fi yanjú ọ̀pọ̀lọpọ̀ nǹkan ṣe ń bẹ́ẹ̀ ni so gbọ́ english yẹn kò túnmọ̀ ó special ó gbọ́ ìkánú àwọn èdè ayé ni ó gbọ́ kanú àwọn èdè ayé ẹ wá ka chemistry ló ka pẹ̀lú ẹ̀ physics ní biology kìíní kan ló ka pẹ̀lú ẹ̀ ẹ accounting ló ka pẹ̀lú ẹ̀ economics ló ka pẹ̀lú ẹ̀ àwọn náà ń ka economics pẹ̀lú lárúbáwá wọn wọ́n ń ka pẹ̀lú german wọn wọ́n ń ka pẹ̀lú physics ẹ̀ pẹ̀lú ẹ̀kílókò ẹ̀ ní french wọn so ló jẹ́ pé ibi tí àwa bá bàrà wọn kan ẹ̀ dé àwọn ìgbógun bàbá rẹ̀ èdè rẹ̀ láàrin ara wọn tí conference bá pa gbogbo ọkọ̀ nísìnyí ẹni tó jẹ́ lárúbáwá yóò lọ́bẹ̀ yóò sọ lárúbáwá ok eléyìí representative ìlú yìí french ló ń gbọ́ eléyìí portuguese ló gbọ́ eléyìí gbọ́ german eléyìí gbọ́ english eléyìí èdè báyìí ló gbọ́ wọ́n a máa translate fún ni tó iná bá rẹ̀ ń sọ títí ẹ̀ wó translate fún àwọn yòókù tó wọ́n ní pẹ́pẹ́ ìdáṣẹ́ mítìrì gbogbo wá pátápátá english lágbọ́dọ̀ máa sọ wọ́n ní sọ rú nǹkan bẹ́ ṣùgbọ́n nísìn àwùjọ títí wá àti gba english yẹn àti gbà á so ó ti di èdè tí gbogbo òru sọ kí o wá sọ pé o ní sọ o ní mọ̀ ń pa rẹ̀ ní nígbà tó ṣe pé kí ni òun àkárà rẹ̀ ni àwùjọ títí wá ó ti di nǹkan tó gbọ́dọ̀ mọ̀ sọ̀kọ̀sọ̀kọ̀ òní mọ̀ yẹn ní òun dára padà sẹ́yìn àwọn adẹ́rí àwọn negative impact kí ní yẹn láàárín àwọn ọmọ wa ó mú lára ara wa gan àárín nísìn àfáà tó wà nàìjíríà tí ò lè fò ìbò communicate pẹ̀lú àwọn èèyàn tó ṣe pé èdè tí gbogbo olú sọ ní ó gẹ́rù pé yóò máa jẹ́ká díẹ̀ díẹ̀ ní ìrọ̀pẹ́ ah, kanibadẹ̀ gbé ìbò ni a lè sọ ní a lè address irú gathering báyìí a lè sẹlẹ̀ so ẹlòmíwà aṣọ orí kùkù yẹn pé lóòkòsí tó jọ lọ́gbàtí lẹ́dínà òun ni òyìnbó yẹn ọmọ wọn ò ní mọ̀ lóòrò ní lọ́gátù lẹ̀dínà káfàrò ní lọ́gátù ń ṣe lọ́gátù lẹ̀dínà káfàrò ṣe yorùbá ní lọ́gátù lẹ̀dínà àmà ni àbí ìgbò ní lọ́gátù ṣe so but tí a wa o ni pa yi. o fẹ́ communicate pẹ̀lú àwọn èèyàn torí yóò jẹ́ nǹkan tó pàtàkì láti mọ̀ so then interfẹ́fẹ́ òyìnbó yẹn ṣe gangan ló tún wá pàtàkì ju òyìnbó yẹn lọ sọlọ́mí nísìnyí ọmọ kan àjẹ́ àmọ́ṣẹ́ kankan tàbá ń sọ fáwọn èèyàn pé òun kéwú kò ní kó má níṣẹ́ lọ́wọ́ ẹ̀àfà ní mí kò ní kó má níṣẹ́ lọ́wọ́ kò ní kó má tajà àwọn àfà àkọ́kọ́ ní Islam àwọn Abubakar Umar Usman wọ́n ń tajà ìgbà tán fi Abubakar tán fi jẹ khalifa ó ń bẹnu sahih Bukhari ó lẹ́rìí èèyàn ẹ ti dá mi gbóhùn bíṣẹ́ mi o máa mú lówó òkú bá fi ṣe business, máa mú lówó òkú máa fi ṣe kí bá fi ṣe bíznẹ́sì ẹ̀yìn náà mọ̀ wípé tí mo ní ó tó mi jẹ mo níṣẹ́ lọ́wọ́ àgbà àfáà nìyẹn olórí àwọn àfáà mùsùlùmí lẹ́yìn anábíwá Muhammad sallallahu alaihi wasallam bóòlù àfáà kó ṣe wá sọ yí pé ẹ̀ẹ́dọ́ bá ń kéwú kò gbọ́dọ̀ ṣe kíní kò gbọ́dọ̀ tún lọ kọ́ṣẹ́ kan kò lọ ni gbogbo àrílọ kéwú nìkan sọ pé àní níṣẹ́ lọ tabaráwọ̀ èèyàn kankan tán dìbò ti táìmù pé kíní kéwú àwọn òṣì tó bá ń bẹ́ ń bí ẹgbọ̀rọ̀ òṣì táà ti ṣe kíní bí ẹ̀pọ̀

ṣùgbọ́n sí gbogbo agbọ́rọ̀ wà dàbí àbú òwúrà pé kí ni ká jòkó sínú mọ́ṣáláṣí ní ká nítorí pàǹkéwú eléyìí kò ń ṣọ̀rọ̀ ẹ̀sìn nìyẹn so ó yẹ ká change orientation wa ká kọ́ ẹ̀kọ́ bó ṣe ṣọ́ ọwọ́ ló fẹ́ kọ́ ọkọ̀ mọ́ ìyẹn ò ní o mọ́jà fẹ́ẹ̀sìn àwọn orientation táwa míì ti ní kékeré ó ṣe pé àárí correct làwọn nǹkan wọ̀nyẹn ṣòkótó ni pé ẹ̀kọ́ òní bóró mọ́ torí pé ìsìn ọmọ tí ẹ̀ẹ̀dẹ́ kó kọ́ṣẹ́ láti lẹ̀ ní ẹ̀ẹ̀fin ẹ̀ẹ̀dẹ́ kó tajà láti lẹ̀ ó di pé òkè ó lọ yunifásitì ó jáde nígbà tó jáde tán kò ríṣẹ́ ẹ̀ẹ̀dẹ̀fin kan mí kọ ó di pé òun stage ṣe wọ́n ta bá ti mú gbogbo ẹ̀ papọ̀ láti lẹ̀ ní tẹ́lẹ̀ yóò bá jẹ ilé yóò jẹ ni mo mọ̀ kan náà fọ́ àwọn èrè pé ọmọ wọn tó bá máa lọ gbáàtì lápẹ́ ìwọ̀n ayé gbọ́ lọ́kọ́ṣẹ́ náà torí pé from experience náà fi ń sọ̀rọ̀ gbogbo wá jáde tí ó wáwọ̀rọ̀ fún wa níṣẹ́ yìí mélòó náà lówó òun gbogbo graduate ìjọba ó provide iṣẹ́ fún wọn amẹ́ríkà gan ò ṣerú ẹni amẹ́ríkà gan kò ṣerú ẹ tó jẹ́ the biggest economy in the world kò ṣerú ẹ àwọn kan oríṣẹ́ àwọn kan ò ní ríṣẹ́ àwọn tí oríṣẹ́ èyí tí ó ṣe bá bí sàlún ó ṣe bá bí sàlún èyí tí ó ṣiṣẹ́ dry cleaning yóò ṣiṣẹ́ dry cleaning bá ṣe lọ láìfù nìyẹn ṣùgbọ́n tó jẹ́ dry cleaner tó mọ̀wé tó mọ̀ àwọn kí ààrẹ fi wẹ́ni tó jẹ́ dry cleaner tí ó mọ̀wé so yíyẹ ní ìsọkúsọ ọ̀rọ̀ ni kò jẹ́ oníjẹ́ wà láwàá náà subhanaka lahumma hamdika ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk